inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mo wí fún yín pé ńgbà bá padà dé pé máa rojú àlejò mi wọ́n kì í sì ṣàlejò mọ́ àwọn náà ní olùṣọ́ àgùntàn Henry Akínsẹ́yìnwá bàbá ẹ máa kú kalẹ̀. ó tọjọ́ mẹ́ta inú wa dùn pé a tún rí yín lónìí <laughs> fún gbogbo àwọn tí ó máa wòyìn fúngbà àkọ́kọ́ àti gbogbo ọmọ ọlọ́run tán ti ń wòyìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ bá a kí wọn kọ́ máa kú ọjọ́ ìsinmi tòní kó tó di pé a máa bẹ́tò ọ̀ ń bọ̀ ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri gbogbo àgbáyé mo kí wa kú ọjọ́ ìsinmi o mo tọ́jọ́ mẹ́ta kan ṣé àlàáfíà lè wà lẹ́ẹ̀dẹ̀ yín náà àlàáfíà ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ jésù. àmín ẹ ṣeun púpọ̀ olùṣọ́àgùtàn ẹ lónìí àkòrí tí a máa gbé yẹ̀wò fún gbogbo ọmọ ọlọ́run káàkiri gbogbo àgbáyé ẹ tí a sì máa fi bíbélì tàn mọ́lẹ̀ sí tá a sì máa fi òye kristẹni ní tó sì di wípé ariwo rẹ̀ ti wá pọ̀ káàkiri kò fẹ́ẹ̀ síbi tí ò sí báyìí àkòrí a fún náà ni owó ẹ̀jẹ̀ hmm. a ti sọ̀rọ̀ tó jẹ bẹ́ẹ̀ rí bí ọdún kan sẹ́yìn ìfẹ̀mí ẹni rúbọ ìfẹ̀mí ṣètùtù ìfẹ̀mí wá sọ wá nǹkan ọ̀la hmm. a fẹ́ lówó ní kíákíá a fẹ́ ṣe léyìí a fẹ́ ṣe tọ̀hún ó tiẹ̀ lórúkọ kan táwọn kan pè ó wá di wípé orúkọ òun wá kò síbi ọmọ ọmọ ọmọ tí ó ṣe ń rá kò gan òun náà ti gbọ́ ẹ̀ wọ́n á máa pera wọn ní yahoo hmm. wọn náà ń ṣe yahoo yahoo ẹ̀ tó sì jẹ́ wípé púpọ̀ ń tààrí ni wípé bíi bí ètùtù bí nǹkan agbára kásá lówó òjijì ní kíákíá lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan yìí pàápàá jùlọ lọ́sẹ̀ tó kọjá àwọn ìròyìn kan ṣẹlẹ̀ rú àwọn ìròyìn ọ̀hún ti tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá à ń gbọ́ ṣùgbọ́n àkíyèsí bíi méjì nípínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ ọmọkùnrin kan ìròyìn kan gbé pé ọmọ ọdún mẹ́rìnlélógún ni ìkan sọ pé ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti mẹ́rìnlélógún àti mẹ́rìndínlọ́gbọ̀n between twenty four and twenty six years hmm, ọmọ kékeré ni hmm. tó fi jẹ́ wípé nílé rẹ̀ ni wọ́n náà ti borí èèyàn wọ́n ní ṣùgbọ́n ó sì ń sọ pé òun máa ń ta aṣọ òun sì jẹ́ ayàwòrán ó gbà láti pé ó fi iṣẹ́ méjì ọ̀hún ó fi bojú hmm. tó jẹ́ wípé wọ́n borí èèyàn wọ́n bá àwọn ẹ̀yà ara èèyàn lọ́wọ́ rẹ̀ ọmọ kékeré kí ni fi ń ṣe ọlà òjijì yìí náà ni bẹ́ẹ̀ sì ni ọmọkùnrin kan náà eh, tí ọmọ ọdún márùndínláàádọ́ta lòun lè bá forty five years tí wọ́n ní wọ́n bá eh, òkú obìnrin abánidẹ́ṣẹ̀ rẹ̀ ìgbà kan abáni ọ̀rẹ́ ìkọ̀kọ̀ hmm. eh, tẹ́lẹ̀ rí tán bá ní inú ilé rẹ̀ tí ó ti pa tó sì ti yọ àwọn kankan lẹ́yà ara hmm. ọmọbìnrin nílùú Àkúrẹ́ lélẹ́yìn ó ti ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ò bà ní nínú jẹ́ olùṣọ́àgùtàn owó ẹ̀jẹ̀ kí ló kí la bá débẹ̀ tó fi ń di wípé àwọn èèyàn ń wá ọlà òjijì pẹ̀lú bí ìyìn rere ṣe gbòde kan yìí tó yìí pẹ̀lú bí a ṣe ń wàásù ọ̀rọ̀ Jésù Olúwa tó yìí kí ló kù tá a ṣe kí ló fà tá a fi ń di pé à ń gbọ́ irú àwọn nǹkan wọ̀nyí láwùjọ wa ẹ ṣe olóòtú ẹ kú ètò ọgbọ́n tọ́lọ́run fún yín kò ní dínkù lórúkọ Jésù ṣé ẹ rí ó ṣe ní láàánú yìí pé àwùjọ tá a wà yìí nǹkan tá à ń gbé lárugẹ kọ́ Ọlọ́run fẹ́ hmm. ká máa gbé lárugẹ hmm. tá a bá ń sọ pé owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ kò déédé máa wáyé bẹ́ẹ̀ dóò ó wà láyé àtijọ́ àmọ́ gómìnà ṣe kò wá kò wọ́pọ̀ bí eléyìí láyé àtijọ́ hmm. àwọn èèyàn ti wá lajú sí tó fi jẹ́ pé èèyàn èèyàn ń ṣọ́ra láti ní ọ̀rẹ́ báyìí ni hmm. torí ọ̀rẹ́ tó ní gan o mọ nǹkan tó wà nú ẹ̀ hmm. kó má jẹ́ èèwọ̀ gan ló fẹ́ fi ṣòwò. Hmm. nǹkan tá a gbé lárugẹ ní àwùjọ wa ó jẹ́ káwọn èèyàn á gbé owó lárugẹ á gbé dúkìá lárugẹ tábẹ́ni tó lówó bó jẹ́ kírímínà ni kó ṣáàtì lówó ni àwọn èèyàn á mọ ṣe ránkà dèdè fún wọn ò fẹ́ mọ bó ṣe bó ṣe rówó yẹn ní ìjọ ọlọ́run gan torí pé constituency tiwa ni hmm. nínú ìjọ ọlọ́run àwọn tá à ń celebrate jù báyìí lọ́wọ́lọ́wọ́ ni àwọn olówó hmm. bó lówó bó lówó bó lówó tó tó lówó lẹ́mìímọ́ ju bẹ́ẹ̀ lọ hmm. bó níwà mímọ́ ju bẹ́ẹ̀ lọ olówó tó bá ṣe wọnú church wọn á gbé lárugẹ ju ẹni tó ti wà church tó ń sin ọlọ́run tọkàntọkàn nítorí pé ó lówó filẹ̀ ó lówó gbélẹ̀ tọ́ba ni wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ ìjọ ọlọ́run ó níye tó máa gbélẹ̀ hmm. so wọ́n á máa fi àwọn oyè ńlá ńlá dá wọn lọ́lá wọ́n á máa hmm. gbé wọn lárugẹ so eléyìí gan ó jẹ́ ó jẹ́ nǹkan tó ń tó ń mú tó ń tó ń discourage àwọn tó fẹ́ ṣe ti ọlọ́run hmm. wọ́n mọ̀ pé ah ìbáwa náà lélẹ̀ báyìí báyìí ṣe báyìí ṣe súnmọ́ ọlọ́run tó àwọn tí wọ́n mọ̀ ọlọ́run gan ló ń lówó so àwọn tí wọ́n bá jiná nínú ìrẹ́nu Kristi wọ́n máa ń padà sẹ́yìn ni. Hmm àwọn tá a ti rò tẹ́lẹ̀ pé ó jẹ́ ọmọlúwàbí àkàrèdé bá wọn pàdé pé wọ́n ti di nǹkan míì hmm. kí ló dé hmm. nǹkan wọ́n ti rí i pé nǹkan tí àwùjọ ń gbé lárugẹ kọ́ hmm. ni àwọn pọ̀ sí so àwọn náà fẹ́ pọ̀ sí nǹkan táwọn náà fi fi dèèyàn ńlá láàrin àwùjọ nǹkan tó bí owó ẹ̀jẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn gan ló wà báyìí ọ̀pọ̀ ló jẹ́ pé ó tẹ̀ ẹ̀ nídìí ni kéèrò máa ba lè máa ya wọlé kó lè máa wọlé owó ẹ̀jẹ̀ náà nìyẹn Hmm. kì í ṣe tá a bórí èèyàn lọ́wọ́ ẹnìkan ló hmm. ṣe owó ẹ̀jẹ̀ hmm. ẹni tó wà ní company tí wọ́n ń dá iléeṣẹ́ lẹ̀ tí wọ́n ń gbà ṣiṣẹ́ pé kó wá bá wọn mọ́nítọ̀ kó wá bá wọn mọ́nẹ́jì iléeṣẹ́ yìí tó dẹ̀ dábò tó dẹ̀ ń kówó yẹn mì gbogbo owó tó yẹ kí wọ́n fi kí wọ́n fi build company yẹn kí kó fi tẹ̀síwájú ó ṣàn wá gbogbo ọgbọ́n ó ń yí owó ó ń ṣe gbogbo ẹ̀ ó ń pa ó sápò owó ẹ̀jẹ̀ náà nítorí nǹkan so in uh, society society, wa àwùjọ ti di nǹkan mìíràn tó jẹ́ wípé àwọn èèyàn fẹ́ ṣe tọ́lọ́run mọ́ hmm. òpin ayé sì ti dé báyìí hmm. so bíbélì sọ ó ní nígbà tí òpin ayé bá dé wọ́n ní àwọn èèyàn á jẹ́ hmm. olùfẹ́ ara wọn nìkan olùfẹ́ owó bí tó wọ́n jẹ́ tiwa náà nìyẹn olùfẹ́ owó àwọn èèyàn fẹ́ràn owó gan-an. ìwé owó ni ó wà lọ́kàn wọn. bẹ́ẹ̀ni second timothy chapter three eh, verse one nìyẹn ẹ jẹ́ ká sáré kà síta sà. ìwé Timothy Timothy kejì hmm. orí orí kẹta bẹ̀rẹ̀ láti Paul Paul ń fi yé Timothy bẹ́ẹ̀ ó ní hmm. kò mọ eléyìí hmm. knowing this. Mm láti ẹsẹ̀ kìíní àbí ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé ìgbà ewu yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. olùfẹ́ ti ara wọn ní nǹkan ti wọn hmm. wọn wọn kí ẹ̀ nípa any other person bí nǹkan tán ṣe tiẹ̀ ń pa ọmọnìkejì wọn náà wọn ò kí ẹ̀ wọn ò hmm. fẹ́ mọ̀ hmm. ṣùgbọ́n káwọn ṣáà ti máa wà ókè fífẹ́ràn ara ẹni ló máa ń bí ìfẹ́ owó. Hmm, covetousness. covetousness tí èdè òyìnbó sọ pé hmm, covetousness hmm. bẹ́ẹ̀ yorùbá wa sọ ní pàtó pé olùfẹ́ owó ojúkòkòrò owó náà ṣe ojúkòkòrò owó. so ìgbà ewu ti dé so àwọn àmì ìgbà ewu lélẹ́yìí ẹni tó bá ti ń ṣe olùfẹ́ owó tó fẹ́ràn owó tó lọ ń ṣoògùn owó tó wá gbogbo ọ̀nà by all means pé òun fẹ́ àfẹ́ lówó iṣẹ́ ìgbà ewu ó wà nínú ewu eléwu ènìyàn ni hmm. so nǹkan tó bí owó ẹ̀jẹ̀ gángan ni ẹ àwọn èèyàn àwọn èèyàn ò nífẹ̀ẹ́ ọlọ́run mọ́ wọn ò nífẹ̀ẹ́ ọmọnìkejì mọ́ kò sí ìfẹ́ ọlọ́run lọ́kàn àwọn èèyàn mọ́ hmm. ìfẹ́ ara wọn kí ni mo fẹ́ dà kí ni mo fẹ́ jẹ́ mo fẹ́ mo fẹ́ kọ́lé gbogbo ọ̀nà ni màá wá kò hmm. sílẹ̀ tó kàn mí bóyá mo pààyàn lára àwọn tẹ́bá kan tẹ́bá rẹ̀ wọ̀nyàn míì tàbá rẹ̀ tẹ́bá kan láì sọ àwa àwa àwa kìí sẹ́ni láti wà kẹ́fù àgbà Jésù ká balẹ̀ lówó gbígbà tá a gba jésù kì í ṣe pé ká lè lówó hmm. a gba jésù ká ba lè ní ìyè àìnípẹ̀kúnni ká ba lè ní ìrètí hmm. ìyè lẹ́yìn ayé tá a wà yìí hmm. ìrètí ìyè àìnípẹ̀kún la fi gba jésù bẹ́ẹ̀ni kì í ṣe torí ayé yìí kì í ṣe torí ayé yìí torí ká má bàa parun ní ìkẹyìn ká má bàa parun ní ká ba lè ní ríbi dé sí ni bẹ́ẹ̀ni ká lè ní ìsinmi ayérayé ká lè ní ìsinmi ayérayé ẹni tó bá ti ní jésù kò ní ìsinmi ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn lónìí ní tí wọ́n wàásù rẹ̀ fáwọn èèyàn ni wípé kí a lè bí a ká lówó káráyé gbé kí gbádùn ò lè wà ká lè bímọ ká lè hmm. ṣe ní Jésù kú fún jù báwọn lọ tó bá yẹ pé torí pé ká lè lówó ni jésù ṣe kú hmm. àwa ni abòṣì jùlọ hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni paul wí. ìsẹ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan tí jésù kú fún ni a ah, ṣèbí dangote ò ní jésù náà. bẹ́ẹ̀ni. wọ́n wọ́n ní òun ló sì lówó jù ní adúláwọ̀ lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni gbogbo tó wà ní ẹgbẹ́ wọn mọ́ọ̀sì gbogbo kan tán àwọn tí wọn lọ ṣọ́ọ̀ṣì tí wọn lọ ṣọ́ọ̀ṣì tí wọn lọ náà rárá gbogbo wọn hmm. lówó náà hmm. kẹ́mà sọ bá jẹ́ torí ìyẹn ni jésù ṣe kó fún wa jésù ti fẹ́ náà ṣùgbọ́n ṣùgbọ́n bí ká ba lè lówó ká ba lè ní control over over the power of darkness ni hmm. ká ba lè live above gbogbo nǹkan tí àwọn èèyàn gbé lárugẹ hmm. gbogbo ọrọ̀ ayé yìí ká balẹ̀ ká má ṣe ká má wà ká má ṣe ká má wà moved kí ìkáyé hmm. kó má tì wá gbìgbì hmm. àbí gbọ̀ngbọ̀n kí n ṣàlù kí n ṣàlù bẹ́ẹ̀ lẹ́sìn wá yéṣu sáà ló nígbà tí sátánì yọ ọba jésù sọ pé charles tẹríba fún mi gbogbo ọrọ̀ ayé ìkìlẹ̀ fún ẹ má lọ sí cross kò nídìí igi àgbélé fẹ́ lọ ọkàn fẹ́ lọ fìràjẹrẹ ẹni kà tẹríba fún mi lásán kìdẹ̀ fún ẹ ní gbogbo ẹ̀ ó ní ìjọ́ni sọ pé ó ní ó fi gbogbo ògo ayé hàn hmm. ó fi hàn Jésù hmm. bẹ̀ Jésù Jésù rí i pé kì í ṣe nípa ilé nìkan hmm. ó ní Ọlọ́run nìkan ni kò máa forí balẹ̀ fún so Jésù choose the right thing but àwọn sìn ojoojúmọ́ la máa la máa forí balẹ̀ fẹ́sùn. inú ayé yìí ayé yìí lọ́kàn wa ojoojúmọ́ máa forí balẹ̀ ká balẹ̀ lówó ṣá ayé ìṣá gbogbo ẹ̀ mọ́ nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé bá a pẹ́ láyé bá a pẹ́ àmọ́ kú lọ́jọ́ kan. bẹ́ẹ̀ni. kò sí ni ilé ayé àjò ni. bẹ́ẹ̀ni. bó pẹ́ bóyá a máa fi bí ilẹ̀ tabalẹ̀ ti fi bí ilẹ̀ à ń lọ bì kan tó yẹ pé à ní padà mọ́. Hmm, ibi ayérayé. ibi ayérayé. Hmm. ṣùgbọ́n mo kàn rí àwọn tí wọn ò ní kírísítẹ̀n bí ẹni tí ò gbọ́n wọn gọ̀. Hmm níbẹ̀ yẹn tó pé ò ní padà mọ́ hmm. ọkàn wá sọ́jà ló dẹ̀ tẹ̀bà hmm. tí ọjà ló fẹ́ ba ọjà jẹ́ ló fẹ́ ba ọjà jẹ́ ló fẹ́ dọkàn ba gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé ò túrílé lọ mọ́ rárá hmm. ayílẹ̀ pé for the main time ni happy birthday happy birthday ọdọọdún tó bá ń ṣe happy birthday là ń súnmọ́ sàárè bẹ́ẹ̀ni sàárè ta dẹ̀ súnmọ́ bóyá ìṣẹ̀dá ọ̀run rere àbí ọ̀run àpáàdì ìkànnì méjì yẹn ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ò gbìn sí ipa ọ̀run rere mọ́ hmm. ipa ọ̀run apá ìlànà wọn yẹn wá ń fúrúgbìn sí báyìí hmm. olúwa wá wá nǹkan tá a jẹ olùfẹ́ ara wọn gbogbo nǹkan tó bí owó olùfẹ́ owó owó tí máa ń wó ni ẹwọ ẹ tó lọ gbórí èèyàn báyìí tí lọ gbórí èèyàn tó lọ gbórí èèyàn sílẹ̀ tó lọ ṣoògùn owó torí pé. tàbá wá rí àwọn tí wọ́n jọ wà ní age bracket àbí àwọn tó tiẹ̀ jù lọ gan àwọn ìgbà tó lóun sì kéré tàbá ara wọn tán dàgbà jù lọ lọ́jọ́ orí tán ti ń ṣiṣẹ́ bí ọdún bíi mẹ́wàá mm. eh, ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn mm. ogún ọdún tán sì ní nǹkan tárákùnrin yìí ní wọn wà máa ríra wọn bí ẹni wípé àwọn lógún jà jù bí ẹni pé ọlọ́run ò sí lẹ́yìn àwọn bí ẹni pé orí àwọn burú wọn a máa sáré kiri pé eh. Eh, kí lọmọdé yìí fi ṣorí táwa náà ò ṣe ṣe wọn ò sì ní mọ ìdí ọ̀rọ̀ rẹ̀ abálájọ tí Yorùbá sọ wípé ìpìlẹ̀ ọ̀rọ̀ pé eyín ó lẹ́gbin ìpìlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin hmm, hmm, ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin ìdí nìyẹn tó yẹ ká máa fira owó anybody hmm. má wo ọ̀rẹ́ pé ọ̀rẹ́ mi ti lówó pé lóòótọ́ sọ kí wọ́n ti gbà pé ṣe ló máa ṣe jù mí rárá kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ farawé torí pé ìgbé ayé táwa ń gbé yàtọ̀ sí ìgbé ayé ilé ayé wọ́n ní wọ́n ní àwọn wọ́n pe àwa kìrìsẹ́ẹ̀ ní ìwé bẹ̀rù ní àwọn tí a yóò yẹ fún hmm. that is life tí wọ́n ń gbé ilé ayé ilé ayé ìdọ̀tí ju life ìgbé ayé táwọn ń gbé hmm. so ilé ayé yóò yẹ fún àwọn tí hmm. life wọn mọ́ tí ìgbé ayé wọn mọ́ ìbéèrè ní àwọn tí ayé ò yẹ fún àwọn tí pé kò yẹ kí ilé ayé kò yẹ kí wọ́n láyé kí náà wọ́n láyé ìdọ̀tí ìgbé ayé tí Ọlọ́run fẹ́ ká gbé ní gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì so a lè máa fira wa wé èèyàn kankan pé ẹnìkan lówó kọ́kọ́ náà wàá máa pọ̀ṣù owó hmm. rárá ilé ayé ò kì í ṣe nípa owó nìkan hmm. bẹ́ẹ̀ ni pé kí ni ìgbé ayé tó ń gbé láti lè hmm. rí ọ̀run rere lọ láti lè wọ inú ìyè yẹn gángan ní kókó kí ni pàtó kó ń bẹ̀ nínú ayé àwọn ènìyàn ṣe mọ̀ báyìí wípé gbogbo àwọn tó dẹ̀ ń lówó ìtàn wá gbọ́ ọ̀nà láti lówó yìí kán bá lè kán lè fẹ́ lá láàrin àwùjọ kán lè kó ń lówó wọn ò fi ran wọn tọ́mátẹ̀ fi ran èèyàn lọ́wọ́ gan ìpìlẹ̀ yìí ò dáa hmm. gbogbo ọ̀tún ló mú ọ̀pọ̀ nínú ọdún yẹn pé wọ́n fi wọ́n fi kó wọn yàn lẹ́rú ni bẹ́ẹ̀ni káwọn yẹn lè máa ṣe rákà déédéé sí hmm. wọn ká máa forí balẹ̀ fún wọn ká máa bọ̀ wọn nǹkan tó ń ṣe nìyẹn ṣùgbọ́n wọn mọ̀ wípé ìgbà yẹn tá a wá yìí nǹkan tá a máa béèrè lọ́wọ́ wa nígbà tá a bá dọ̀run kì í ṣe iye ilé tó kọ́ ọlọ́run ní béèrè iye ìyàwó tó ní àbí iye ọmọ tó bí àbí hmm. iye mọ́tò tó rà nǹkan tó wà béèrè ni wípé kí ló ṣe Hmm. láti rí i pé ìjọba mi gbilẹ̀ sí hmm. Hmm. kí ló ṣe sí ìgbé ayé àwọn ènìyàn tó ṣara padà dé fún nǹkan tá a máa dá wa lẹ́jọ́ lórí níbi ní nǹkan tá a give impact wa nínú ayé láti láti rí pé ilé ayé ṣe é gbé láti rí pé àwọn èèyàn tọ ipasẹ̀ Ọlọ́run ìbéèrè tá a máa bẹ̀ lọ́wọ́ wa nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn wọ́n wá ń fọ́lù wọ́n wá ń wá owó yẹn pé kò sọ́ lọ́run. olùṣàgùtàn ẹ jẹ́ n béèrè béèrè lè e kó tó di pé òun tẹ̀síwájú nínú tá à ń bá bọ̀ nínú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ yìí ẹ tí a sì ń sọ pé kì í ṣe torí ayé yìí ni Jésù ṣe kú o kì í ṣe hmm. torí owó kì í ṣe pé ká lè kọ́lé ká lè ra mọ́tò ní tí Jésù torí rẹ̀ wá kú òun náà ni ìyà ìnípẹ̀kún kó lè hmm. ra wá padà kó lọ́wọ́ amúnisìn sátánì ẹ tí ó kó wa sábẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ hmm. pé láti gbà wá kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ kí ó sì sọ wá di òmìnira ká lè rí lédè sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ṣé àwa lè sọ wípé béèyàn bá ti wá di kìrìsìtẹ́nì pé owó dé ìwọ̀ fún ṣé kìrìsìtẹ́nì náà ò lè lówó ni ẹ jẹ́ n bèrè torí àwọn kan tó ń wà lọ́wọ́ lọ́nu lé pé ah, kó má bàa di wípé lómi yóò sọ wípé ah, ẹ tó bá jẹ́ wípé àní lè lówó pé bí akóhùn kúkú wa bi tí kóhùn gba bi tóhùn ti rówó ní tòun ṣé kìrìsìtẹ́nì náà ò lè lówó ni ẹ já béèrè báwọn. ṣé mọ̀ pé kìrìsìtẹ́nì náà ló lówó kìsẹ́ ló ní ọ̀ríjínà owó nítorí hmm. pé jésù ni olúwa wa hmm. jésù ló máa ń dìtámì báwa ṣe lówó tiwa tá a bá ló báwo la ṣe fẹ́ wọṣọ hmm. báwo la ṣe ra mọ́tò báwo la ṣe kọ́lé báwo la ṣe rán nílé ìwé ṣùgbọ́n ọ̀nàwó tiwa ọ̀nà ìfọ̀kànbalẹ̀ ni a kì í gbọ́kàn wa sókè láti lówó ẹ̀mọ́ ló máa ń darí wa gan síbi tá a ti ṣiṣẹ́ ẹ̀mọ́ ló máa sọ fún irú owó tá a máa gbà èèyàn mi nìkan lè fẹ́ fọ́ lówó kọ́lé ìmọ̀lẹ́ pé ẹni tó máa fẹ́ lówó tó jẹ̀ nù ń hmm, hmm. ìgbé ayé tiwa ni ẹ̀ ọdún kingdom kí kingdom yorùbá gan inú ìjọba inú hmm. ìjọba ọlọ́run la ti ń ṣiṣẹ́ làwa wà ṣe làwa làwa kàn wà nínú ayé so owó tá a wà ní owó tí ọlọ́run wọ́n ní ìbùkún ọlọ́run ní imú ní ńlá láì fi làálàá sí kìsẹ́ǹ tó bá ní twenty thousand sílé twenty thousand ẹ ju ti aláìgbàgbọ́ tó ní twenty million sílẹ̀ hmm. nítorí pé ọlọ́run ní jẹ́ kó fi lára twenty thousand yẹn wá ẹ̀san hmm. kòkò ní jẹ́ kó fi ṣe wàhálà kó fi ṣẹjọ́ hmm. twenty thousand á lò sí ìkẹ́ tó bá fẹ́ lò fún ni ṣùgbọ́n ọ̀pọ̀ náà tó ń wá wó bìrìbìrì kiri yìí bá ní millions of naira sílẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ nǹkan tó ń pass through nǹkan tó ń waste nínú owó tán nìyẹn chachacha nǹkan tó waste èèyàn tó ní billions of naira tó bá béèrè pé báwo ló ṣe ń náwó ẹ̀yìn ẹ̀yìn á rí i pé nǹkan tó waste lówó yẹn ju nǹkan tó ń gain hmm. so owó tiwa owó àlàáfíà ni. Hmm ní pé kírísẹ̀ kírísẹ̀ lè lówó dáadáa hmm. àbí kírísẹ̀ lówó àwọn lówó tó jẹ́ millionaires náà bẹ̀tú jẹ́ pé ọ̀nà òtítọ́ hmm. nígbà a lè ṣiṣẹ́ ká dẹ̀ lówó but àwọn àwọn èèyàn àwọn èèyàn ti yọ àwọn àwọn èèyàn bìlẹ̀ pé iṣẹ́ iṣẹ́ mélòó àwọn èèyàn bìlẹ̀ pé iṣẹ́ mélòó ni mo máa ṣe hmm. tí mo dàbí Dangote hmm. sọ wọn wá wá gbogbo ọ̀nà yẹn láti tàbí tí ó dàbí ti bí géètì ní àbí géètì ṣẹ́mà wọ́n mọ̀ kí sẹ́mi lónìí fẹ́ ṣe so wọ́n wọ́n wọ́n gbogbo ọ̀nà ìbùrú láti lè lówó yẹn. wọ́n sì ti gbàgbé pé ibìkan làwọn oyún ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni so àwọn èèyàn fẹ́ sọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé pé ọ̀pọ̀ ọmọ ọlọ́run mo sórí àti sọ ọ̀pọ̀ ọmọ ọlọ́run ya ọ̀lẹ hmm. wọn ò lè ṣiṣẹ́ owó hmm. wọ́n ń wá ẹni tá a mọ fún wọn lówó. ṣé àwa lè pe irú wọn lọ́mọ ọlọ́run torí ọlọ́run fúnra rẹ̀ kì í ṣọ̀lẹ o. bí ah, wọ́n mọ <laughs> jésù wípé bàbá mi ń ṣiṣẹ́ <laughs> èmi náà ṣiṣẹ́ títí di ìsinsìnyí. a lè sọ pé wọn kì í ṣe ọmọ àwọn kan wà tó yẹ pé wọ́n gba jésù sí ní tòótọ́ ṣùgbọ́n wọn ò lẹ́kọ̀ọ́ hmm. ṣẹ́gẹ́tì báyìí ó tún wá dìpẹ́ lé ẹ̀kọ́ tó bá ń gbà Hmm. ọ̀dọ̀ olùṣègùn tó wà tó yẹ pé ó kàn kọ́ ẹ bẹ́ẹ̀ ni ó kò kọ́ ẹ ní pé kò lè jẹ́ kò lè lébọ̀ hmm. tó sọ wípé mo rí ẹni tó sọ tó sọ rí hmm. wòlíì lẹ́ni yẹn ó ní wọ́n lọ sórí òkè ibì kan ó ní wọ́n wá nílò owó ní church ó ní wọ́n wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ gbàdúrà pé ọlọ́run dẹ̀ sọ owó kalẹ̀ láti òkè òkè ọ̀run ṣẹ̀rí pé inú bàtàbàtà. ẹ ti kó ẹyí ibi síta. ṣé mo pé ẹni kí ni pé mo gbọ́ mo gbọ́ ẹni ẹni yẹn tó sọ pé ó ṣẹlẹ̀ tó sọ pé òun lòún ṣe. láìṣe pòfẹsọ pẹ́lá. ẹni bá mi sọ̀rọ̀ ni tó sọ fún mi òun gangan ló ṣẹlẹ̀ sí o. láìṣe àwọn aládùúgbò àyíká. tó tó lóun kàn lówó tó lè bọ̀ látòkè báyìí. òjò owó bá bẹ̀rẹ̀ sí. báyìí owó yìí kàn jẹ́wọ́ gbà sílẹ̀ báyìí. nínú fíìmù ni mo ní lójú olóògbójú ayé so irú irú ọmọ ìjọ irú ọmọ ìjọ tó wà lábẹ́ olùṣọ́àgùtàn bẹ́ẹ̀ ilé ayé ò lè gún tòdó pé irọ́ náà wọ́n gbélé wọn lọ́wọ́ ṣùgbọ́n ọmọ olóòrùn ní láti wà diligent jésù kì í ṣọ̀lẹ jésù ò ya ọ̀lẹ hmm. paul ò ya ọ̀lẹ peter ò ya ọ̀lẹ. ó ní èmi kò lè ṣa iṣẹ́ ìṣiṣẹ́ bàbá ètò rọrùn nígbà tí ń ṣe ọ̀sán ó ní òru ń bọ̀ òru ń bọ̀ tẹ́lẹ̀ kò lè ṣiṣẹ́. sẹ́mà sọ́kùnrin kọ́mọ olóòrùn iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe bó jẹ́ iṣẹ́ ọwọ́ ni bó jẹ́ iṣẹ́ sálárì ni iṣẹ́ wúyọ̀ wù kó bá kú tó ṣáàjó lóòótọ́ sọ́lọ́run bẹ́ẹ̀ hmm. kó dẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ má nànà kùnà má jẹ̀jẹ̀ àpà má nànà àpà wàá dẹ̀ gbọ́dọ̀ ṣe mọ fìgbòfìgbò kún sí ọmọ tó bá yẹ kó ṣe láyé wàá dẹ̀ ṣe so a need àti follow àwọn ayé láti lè lówó. olùṣọ́àgùtàn kó tó di pé wọ́n béèrè ìbéèrè kó tó di pé wọ́n bí ní àtúbọ̀tán àwọn tí wọ́n kóra wọn sínú owó ẹ̀jẹ̀ hmm. ẹ̀jẹ̀ ń béèrè àkókò tí ń lọ láàárín ìṣẹ́jú bíi méjì náà láfi dáhùn ìbéèrè méjèèjì bọ̀ ìbéèrè àkọ́kọ́ tó béèrè ni wípé kí ni ìjọ Ọlọ́run ń ṣe láti bójútó àbí láti gba àwùjọ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ti tira wọn bọ inú owó ẹ̀jẹ̀ yìí àbí kákú sọ pé kí ni ìjọ Ọlọ́run ń ṣe àbí ní tó yẹ kí ìjọ Ọlọ́run ó ṣe tí ìjọ Ọlọ́run ò ṣe torí mo rí wípé lákòókò ìrere Kristi bí ìrere Kristi bá ṣe ń gbilẹ̀ sí ló yẹ kí àwọn ìwà ìbàjẹ́ kó máa dínkù láwùjọ. Hmm kí la ṣé ìjọ ọlọ́run lálẹ́ ló kùnà ni àbáwọn oníwàásù kí ni ìjọ ọlọ́run yẹ kó ṣe tí ò tí ì ṣe kí ni àwọn oníwàásù yẹ kó ṣe tí wọn ò tí ì ṣe tàbí kí ni wọ́n ń ṣe tí ò yẹ kí wọ́n ṣe láàrin ìṣẹ́jú kan. àwọn oníwàásù gan ló fa owó wa láyẹn hmm. nítorí pé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn ò kọ́ àwọn ènìyàn hmm. ìpàdé àdúrà ni wọ́n náà ń pè kiri ń sìn hmm. ìwọ tó wá fẹ́ lọ sí Amẹ́ríkà tó wá fẹ́ gba visa kíákíá hmm. wọ́n tó fẹ́ kọ́mọ̀ lọ sílùú òyìnbó hmm. ìyanu now now now hmm. ìka táwọn tá à ń sọ kiri nìyẹn sìn wọn kọ́ èèyàn ní pé ìgbé ayé wà mímọ́ ṣe kókó pé ìjésù òkú pé kó ba lè lówó wà á lówó tó bá tó bá ṣiṣẹ́ ṣùgbọ́n parọ́ṣẹ́ ni pé kó ní ìwà bí ọlọ́run wọn wọn kọ́ èèyàn níyẹn mọ́ ṣùgbọ́n ká máa wá dáwó owó igbá owó ìdámẹ́wàá nìkan náà máa ń kọ́ wọn èèyàn so kò yẹ káwọn èèyàn lè mọ ọ̀nà títọ́ yìí pé ọ̀nà owó ẹ̀jẹ̀ yìí kò dáa ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe báyìí tí ò rí pé nǹkan tí ò dáa wọ́n tiẹ̀ náà wọ́n náà pásọ̀ kan tiẹ̀ máa ń gbàdúrà fún wọn. àti ah, máa ń gbàdúrà fún bẹ́ẹ̀ ni wọ́n sọ ń gbàdúrà fún yahoo yahoo yẹn gan. Mm. tẹmọ ní special health service fún àwọn ọmọ wọn ìyá wọn náà ní association náà tó tún máa ń lọ sọ́dọ̀ àwọn pásọ̀ tó máa ń gbàdúrà fún. bẹ́ẹ̀ni so nípa tìjọ Ọlọ́run ó yẹ mm. kí ìjọ Ọlọ́run kan gbé ètò kalẹ̀ mm. tó yẹ pé tá jẹ́ ètò tá lè mọ rí sí tó bá jẹ́ aláìní olùṣọ́àgùtàn torí àkókò àmín a ti sọ ipa tí ó yẹ kí ìjọ ọlọ́run ó kó hmm. bó ṣe lè wò ká sọ tó a lè sọ wípé ìjọ ọlọ́run náà ló padà sọ pé kán lọ́ọ́ máa lọ́ọ́ máa lo èèyàn láti fi hmm. gúnṣẹ́ tàbí lọ́ọ́ ṣe owó ẹ̀jẹ̀ kí wàá ní ipa tí ìjọba ń kó láti rí wípé wọ́n wá gbo kínní wọ́n wá gbo ẹ̀ ẹ̀ wípé àti ẹ̀fòpin sí i láwùjọ wa ipa wo kí ló yẹ kí ìjọba ṣe tí ìjọba ò ṣe tàbí kí ni ìjọba tó ń ṣe tí ò yẹ kí ìjọba ó ṣe láti rí wípé a fòpin sí láwùjọ. ẹ̀ka tó yẹ kí ìjọba ṣe tí wọ́n rí hmm. pé tí wọ́n ṣe tó ni pé ó yẹ ká máa fi òfin di àwọn tó máa ṣe owó ẹ̀jẹ̀ yẹn sọ hmm. pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá mú báyìí pé wọ́n máa tún wọn lẹ̀ tó bá yá hmm. tó bá lè sẹ́tù àwọn kan bẹ̀ wọ́n máa tún wọn lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kí ìjọba sọ ọ́ di èèwọ̀ pé ẹni tí ẹ tó ṣoògùn owó tán bá gbá báyìí báyìí kó ní penalty ultimate penalty tán máa tán máa fún wọn hmm. tájẹ́ kí wọ́n máa bẹ̀rù ó sì yẹ kí ìjọba gbé tò kalẹ̀ fún fún àwọn fún àwọn ọ̀dọ́ tó bá hmm. ṣe jáde school tó bá ṣe ṣe tán welfare program yẹ kó wà kí ọ̀dọ́ tó lè ríṣẹ́ ó yẹ kó ní iye owó kan tá a máa wọlé fún ó yẹ kó níbi kan tá a máa yà só wa máa wọlé fún wọn dáadáa nǹkan tá a ń ṣe ní àwọn developed countries nìyẹn hmm. ṣe pé tí wọ́n tí wọ́n fi ní ṣù a rí àwọn ọ̀dọ́ pé wọ́n wọ̀ kí iṣẹ́ tí wọ́n jẹ́ ń gbowó lóṣù. àwọn welfare board lóríṣiríṣi tó yẹ ká ní. so ó yẹ kí ọkàn wọ̀nyẹn wà kán yẹ kó fún àwọn senators nìkan ká hmm. pín owó yẹn kí wọ́n ṣe pé wẹ́ẹ̀fì ẹ lè wà fáwọn ọ̀dọ́ wa hmm. tí wọ́n ṣẹ̀ ṣe tán tí wọ́n wá ṣẹ́ tí wọ́n tí ì rí kó lè máa wọlé fún wọn. ẹ̀sùn púpọ̀ olùṣàgùtàn ìbéèrè sì pọ̀ lọ́wọ́ mi tó yẹ ìbéèrè mo sì ti ní méjì báyìí a ti sọ tìjọ Ọlọ́run a ti sọ ti ìjọba kò yẹ ká wọ́n sì ń fún wa lọ́wọ́ nílé agbára ṣé àwọn òbí náà ipa wo ló yẹ kó bí ó kó irú ẹ̀kọ́ wo làwọn òbí gan káwọn ọmọ wọn àbọ̀wọ̀ afẹ́ sọ pé àwọn ọmọ náà yalé ti lápá ni tí wọ́n fi gbọ́ tòbí ẹ jẹ́ béèrè lé pẹ̀lú rẹ̀ kí làtúbọ̀ tán fún àwọn tó bá ń ṣerú ẹ̀ àwọn tí wọ́n bá fi ayé wọn lẹ̀ tàbí tí wọ́n gbà kí sátánì ó kó wọ̀ lórí tẹ̀wọ̀n náà lọ nípinnu tá à ń pè lówó ẹ̀jẹ̀ hmm. owó owó ọlà òjijì kí làtúbọ̀ tán rẹ̀. ẹ àtúbọ̀ tán wọn ni wípé ọ̀rọ̀ àpáàdì náà ni hmm. wọn ò ríbi lọ wọn hmm. ti jẹ gbogbo ayé yẹn bí tán so at, the end of the day wọn ò lè ríbi lọ torí ọlọ́run jésù sọ pé ó ní bẹ̀rù ẹni tó lè pa ẹ́ nípa tara tátú ju ẹ̀ sọ̀rọ̀ àpáàdì. Hmm. so ẹni so wọn ò bẹ̀rù ọlọ́run so irú ẹni bẹ́ẹ̀ àtúbọ̀tán wọn ní ẹ̀rùn àpáàdì hmm. àwọn òbí ọ̀pọ̀ ló wà báyìí tí wọn kọ́ ọmọ wọn hmm. tó òbí bá kọ́ ọmọ yẹn á hàn lára ọmọ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí tó yẹ pé òbí ń kọ́ ọmọ ó máa ràn ìjọ ọlọ́run lọ́wọ́ ìwọ̀nba ni ìjọ ọlọ́run máa ṣe so ó yẹ kí bàbá ilé kọ̀ọ̀kan àti ìyá kan jẹ́ pastors ní ilé wọn láti kékeré kan ti máa fi ìwà ọlọ́run ìwà bí ọlọ́run kọ́ wọn ọmọ wọn nígbà tó bá dàgbà tán wọn ò níyà kúrò bẹ́ẹ̀. ẹ ṣe púpọ̀ olùṣọ́ àgùntàn a lérò pé àwọn ọmọ ọlọ́run gbogbo èèyàn tẹ́ wà nínú ilé ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan nínú tá a mú àfọyín gbọ́ lónìí ìtàpẹ̀ ní owó ẹ̀jẹ̀ èyí tó pọ̀ tó tó di tọ́rọ́fọ́ká láwùjọ wa là ń gbọ́ ń bí là ń gbọ́ lọ́tún là ń gbọ́ yahoo yahoo wọ́n fi ní ṣòwò wọ́n bórí èèyàn lọ́wọ́ ẹnìkan wọ́n bá e, ẹ̀yà ara wọn lọ́dọ̀ ẹnìkan ọ̀nà wo la lè gbà láti fi dẹ́kun rẹ̀ láwùjọ wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ipa tó yẹ kẹ́yìn náà kó gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run àti gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run náà là ń bójútó ẹ̀yin ìjọba náà ipa tó yẹ kẹ́yìn náà kó àti gbogbo èèyàn láwùjọ ipa tó yẹ ká kó ká rí wípé ní tí ò dáa ni wọ́n ń pè ní owó ẹ̀jẹ̀ ní tí bẹ́ẹ̀ lè kọ́ wa ni wípé kí gbogbo wa ó ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ìbùkún ọlọ́run ní mú ní là láìsí fi làálàá sí ẹ ẹ ká ṣiṣẹ́ ó dára láti gbàdúrà ó dára láti máa wojú ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ náà ọlọ́run fẹ́ káwa náà ṣiṣẹ́ ọlọ́run kì í ṣe ọ̀lẹ ọlọ́run ti kára rẹ̀ ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ tó fi dá wa ni títí tó fi dá ènìyàn sínú ayé náà iṣẹ́ lọ́lọ́run ṣe débẹ̀ sọ bẹ́ẹ̀ náà lọ́lọ́run retí ẹnìkọ̀ọ̀kan wa láti ṣiṣẹ́ ọlọ́run kì í ṣe májíìkì kì í ṣe alálùpàyídà mo gbàdúrà pé ọlọ́run yóò máa rẹ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ bẹ́ẹ̀ láti fi àkókò yìí kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pàápàá ìjọ fountain of life àti gbogbo ìmọ̀lẹ́bí olùṣọ́ àgùntàn odùkọ̀yà olùṣọ́ àgùntàn odùkọ̀yà tí wọ́n sinmi ẹlẹ́sẹ̀ olùgbàlà tó fi dà nílẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ó kọjá ọjọ́ keje àmọ́ àwọn dárò hmm. ọjọ́ náà ni bàbá òun náà kọrin pé ìjà dópin ogun sì tán olùgbàlà jagunmólú ọjọ́ kan náà ń bọ̀ tẹ́nì wa náà tí à lọ kí ni wọ́n máa sọ nípa wa àti pé nígbà tá a bá lọ ǹjẹ́ a lè gba káàbọ̀ hmm, ọmọ ọ̀dọ̀ rere eléyìí jẹ́ pàtàkì torí náà à ń bá gbogbo màlẹ́bí àti ìjọ ọlọ́run ti olùṣọ́àgùtàn pásítọ̀ Táíwò Òdùkọ̀yà àwọn ni olùṣọ́àgùtàn àgbà fún ìjọ Fountain of Life ọ̀hún àwọn sì ni olùdásílẹ̀ ìjọ a gbàdúrà wípé ọlọ́run yóò tu gbogbo ìjọ nínú ẹ jẹ́ àdókè lọ́run náà kí a lọ wo ohun tí ń mẹ́rin gbọ́n bá padà dé ìhìnrere náà ni ó wà gbórí afẹ́fẹ́ ẹ má yí kó ń bẹ́ mò ń padà bọ̀.